orin dáfídì orin ogójì psalm forty láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ karùn-ún psalm forty verse one to five ta ló bá wa rí tó bá wa kà Amen. À ń lọ sínú ọ̀rọ̀ rẹ Olúwa máa bá wa lọ. Òye ọ̀rọ̀ rẹ Olúwa fi yé wa. Ìbùkún tó ń bẹ nínú rẹ̀ kó jẹ́ ti gbogbo wa. A ó sì máa yìn ọ́ lógo sí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lẹ́ẹ̀kan sí mo kí wa kú oṣù tuntun. Um, ìpàdé àdúrà yìí gẹ́gẹ́ bí a ti mọ̀ Olúwa fúnra ẹ̀ ló pè é ó sì ti ní ohun tó fẹ́ ṣe láàrin wa ibi tá a kà ní orin dáfídì orin ogójì yẹn ẹsẹ̀ kínní ni ní dídúró èmi dúró de olúwa ó sì dẹtí sí mi ó sì gbọ́ ohùn ẹkún mi ìwọ tó ní ìgbàgbọ́ pé olúwa ti gbọ́ ohùn ẹkún rẹ dìde kó o kí hallelujah hallelujah amen ẹ jẹ́ kí a jókòó nínú ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ àná. No? olúwa sọ fún wa ó ní wípé lóòótọ́ àwọn ọ̀tá ń pinnu kán sọ àdúrà wa di asán ó ní ṣùgbọ́n ohùn ẹkún wa ó gòkè tọ̀ òun lọ nítorí náà lòun dẹ̀ ṣe ṣetán láti mú wọn kúrò àmín ó ní ní dúdúró èmi dúró de olúwa ó sì dẹ́tí sí mi ó sì gbọ́ ohùn ẹkún mi arínuwa tó ti ń wò bọ̀ láti oṣù kínní ó ti láwọn àfojúsùn tá a ní fún ọdún yìí adẹ̀ ti ń bolúwa sọ ah, oṣù kínní lọ oṣù kejì lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ oṣù kẹta oṣù kẹrin títí tọdún fi dá sí méjì lóṣù kẹfà a sì ń wò náà pé ah, àbọ́lọ́run ò ní í ṣe ni àbọ́lọ́run ò gbọ́ ni ṣùgbọ́n a ti wọnú oṣù kẹsàn-án olúwa sì ti fi yé wa wípé òun ti gbọ́ ohùn ẹkún wa ó tiẹ̀ sọ lánàá yẹn ó ní gbogbo àdúrà wa kò séyìí tó bọ́ sófò kò séyìí tó sọnù ńbẹ̀ gbogbo ẹ̀ ló gòkè tọ́ lọ olúwa lòun ti gbọ́ ohùn ẹkún wa ìyẹn ní pósù tá a wà nú ẹ̀ yìí oṣù ìmúṣẹ àdúrà ni tóbìnrin bá lóyún tó máa bẹ̀rẹ̀ sí ń kà lóṣooṣù ìgbà tó máa fi póṣù kẹsàn-án kí ló máa ṣẹlẹ̀ ọmọ á jáde gbogbo oyún àdúrà tá a ti ní láti ìbẹ̀rẹ̀ ọdún yìí wá gbogbo àwọn èrò rere èròǹgbà rere tá a ti ń fojú sùn fún ọdún yìí lórí wa lórí iṣẹ́ wa lórí ọkọ lórí aya lórí àwọn ọmọ lórí ìdáwọ́lé wa gbogbo gbogbo ẹ̀ lọ́lọ́run á mú wá sí ìmúṣẹ oṣù yìí ẹsẹ̀ kejì ni ó sì mú mi gòkè pẹ̀lú láti inú ihò ìparun jáde wá láti inú erùpẹ̀ rẹ̀ ó sì fi ẹsẹ̀ mi ka orí àpáta ó sì fi ìṣísẹ̀ mi lélẹ̀ ó mú wa jáde láti inú ihò ìparun oríṣiríṣi ihò ìparun lọ̀tá ti fi oríṣiríṣi wa sí oníkúlùkù wa sí èyí tá a mọ̀ èyí tá a mọ̀ gẹ́gẹ́ bí bàbá ṣe máa ń sọ wọ́n á ní ojú ojú mákọlò gírí òun là ń gbé là ń gbé rìn ṣùgbọ́n ọlọ́run fúnra ara rẹ̀ tó rí wa bá a ṣe wà tó mọ irú ipò tí ẹnikẹ́ni wá wà ju àwa ti ká lára wa lọ ó ń sọ fún wa pẹ̀lú ìdánilójú lówùrọ̀ yìí pé òun ti fà ọ́ jáde látinú ìparun gbogbo ihò kí hò tí ọ̀tá lè fi ni pamọ́ sí gbogbo ihò kí hò tí àwa gan ti lè fi àṣìṣe ara wa kó sínú rẹ̀ ihò ìparun bíi gbèsè ihò ìparun bíi àìsàn ihò ìparun bíi ìdádúró lẹ́nu iṣẹ́ ihò ìparun bíi àìlè ní ìtẹ̀síwájú olúwa ní lówùrọ̀ yìí pàápàá jùlọ nínú oṣù yìí òun ti fà ọ́ jáde nínú ihò ìparun kò wá ń ṣèyẹn nìkan ó ló fà wá jáde látinú erùpẹ̀ rẹ̀ ọ̀tọ̀ ni kéèyàn wà nù ihò ìparun ọ̀tọ̀ ni kéèyàn wà nù ẹrẹ̀ ẹni bá wà nù ẹrẹ̀ ò lè ní tẹ̀síwájú ẹni bá wà nù òun àti ẹ̀ lè rí ṣùgbọ́n ẹlòmíín wà tán ń rí kì í ṣe pọ́n ń rí ṣùgbọ́n nù ẹrẹ̀ ló wà kò lè ní ìtẹ̀síwájú ó ti rì ojú kan náà ni oṣù kìíní oṣù kejì oṣù kẹta ojú kan náà ni tó bá tutù rí nǹkan oṣù ẹ̀ á tún wò pé ah ó tutù rí bẹ́ẹ̀ ó sì ń ṣèrètí pé ìjọ́wò ni ọlẹ̀ ayọ̀ náà á sọ nínú rẹ̀ ó wà nú ẹ rẹ̀ ó ti ń lọ wá ibi ó ń wáṣẹ́ lọ bí wáṣẹ́ lọ bẹ̀ yẹn nǹkan kan náà náà ń sọ àmàbínú ká nípò wá lánàá ni ká ló wá ń jẹta ni ká ló wá lóṣù tó kọjá ni àádẹ́sẹsẹ gba àwọn èèyàn tán ni o ó wà nínú ẹrẹ̀ ṣùgbọ́n ọlọ́run fi yé wa lówùrọ̀ yìí wípé òun fà wá jáde látinú erùpẹ̀ rẹ̀ ó wá fi ẹsẹ̀ wa ka orí àpáta orí ilẹ̀ tí kò yọ̀ bíbélì yìí fi yé wa nígbà tí jésù ń pòwe nínú ìwé matthew ó ní tá a bá rí ẹni tí ó fẹ́ kọ́ ilé ó lákọ́kọ́ jókòó á ṣírò ó wá ṣàpẹẹrẹ oríṣi ilé méjì èyí tán kọ́ sórí àpáta àtèyí tán kọ́ sórí erùpẹ̀ ó ní méjèèjì ló jẹ́ wípé lóòótọ́ ìjì yóò wá kì í ṣe pé ìjì lè wá ó di dandan ìjì yóò wá ìgbà tí ìjì bá dé ìkan dúró ìkejì ò dúró èyí tó dúró ní ìta kọ́ sórí àpáta toró ní ìfìdímúlẹ̀ tó yanjú ọlọ́run dẹ̀ wá ń sọ pé bóun ṣe ń fà wá jáde látinú òparun bóun ṣe ń fà wá jáde látinú erùpẹ̀ rẹ̀ òun fi ẹsẹ̀ wa ka orí àpáta níbi tó jẹ́ wípé ìjìkíjì tí ó wù kó lè fẹ́ kò ní lè ní ipa lórí wa ẹni tó bá fi ọkàn bá ohun ìsọtẹ́lẹ̀ tó jáde lánàá yẹn lọ ohun kan ṣe bẹ́ẹ̀ yẹn jáde ń bẹ̀ wípé irú ohunkóhun tí ò bá ṣẹlẹ̀ tàbí ìjì tí kò bá fẹ́ kò ní lè mì wá inú ayé tá a wà yìí jésù fúnra ẹ̀ gan sọ johannu orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n john sixteen thirty three ó ní mo ti sọ àwọn nǹkan wọ̀nyí fún yín kí ẹ̀yin ó lè ní àlàáfíà nínú mi inú ayé tí ẹ wà ẹ ó ní ìpọ́njú púpọ̀ kì í ṣe ẹ lè ní sátẹ́ǹtì ni ẹni tó bá ń gbàdúrà pé kí gbogbo ìpọ́njú dópin is more or less of saying kẹ́mi rẹ̀ dópin once you are in the world tó sì wà láyé wàá ní ìdojúkọ ayọ̀ ọbẹ̀ ìdùnnú ọbẹ̀ ní polúwa lòun ti gbé wa ka orí àpáta níbi tó jẹ́ wípé èmìmì kankan kò ní lè mì wá èmìmì kankan kò ní lè mì ọ́ èmìmì kankan kò ní lè mì mí èmìmì kankan kò ní lè mì iṣẹ́ rẹ̀ ohun gbogbo tó ń wò tínú rẹ̀ ń dùn bí òpó nínú ilé rẹ tàbí lẹ́nu iṣẹ́ rẹ gbogbo ẹ̀ lolúwa gbé ka orí àpáta pẹ̀lú rẹ láti ní ìfìdímúlẹ̀ tó tó yanjú tó bá ní ọ̀nàkọnà tí a ti ń gbà ṣeyèméjì tẹ́lẹ̀ tàbí tá ń ro ó lè rí báyìí ó lè rí báyìí tí ẹ̀rù ń wá ọlọ́run ń fún wa ní ìdánilójú lòwúrọ̀ yìí pòun ti fà wá jáde látinú wo ìparun. E òun ti fà wá jáde látinú erùpẹ̀ rẹ̀ òun ti fi ẹsẹ̀ wa ká orí àpáta ó ti fi ẹsẹ̀ wa ká orí àpáta nínú Ábákúkù orí kẹta ó dà pẹ́sẹ̀ kẹtàdínlógún ni wòlíì Ábákúkù náà ti ń sọ bẹ́ẹ̀ pé Olúwa fi ó sọ ẹsẹ̀ rẹ̀ di ẹsẹ̀ mo mọ yorùbá ẹranko yẹn agbọ̀nrín tí ó lè sáré lórí òkè lórí àpáta ọlọ́run ti fi ẹsẹ̀ wa ka orí àpáta ó tún wá fún wa ní okun àti agbára láti lè sáré tó bẹ́ẹ̀ gẹ́ tí a ó lè lé gbogbo ohun tó dàbí ẹni pa ti fi sẹ́yìn bá a ó sì kọjá wọn a ó sì kó ìkógun tán ti kó lọ a ó kó padà. olúwa ti fi ẹsẹ̀ rẹ̀ ka orí àpáta olúwa ti fi ẹsẹ̀ mi ka orí àpáta ìgbà tó wá dé ẹsẹ̀ kẹta ó ní ó sì fi orin titun sí mi lé ẹnu àní orin ìyìn sí ọlọ́run wa nínú ìṣọ́ òru tó kọjá ohun tó lúwa bá wa sọ náà nìyẹn ó lóun ti fún gbogbo wa ó ti fi orin titun sí wa lẹ́nu òun ló bí orin tí àwọn ẹgbẹ́ akọrin kan gbà tá ń dáwó lánàá tí wọ́n kọ dáadáa yẹn ẹnìkan náà lọ́lọ́run fi ìmísí orin yẹn sí lọ́kàn ní ìṣòro náà aleluya púpọ̀ ó sànà rẹpẹtẹ ògo méje méje la ó máa fi dúpẹ́ aleluya púpọ̀. ó sànà rẹpẹtẹ ogo méje méje la ó máa fi dúpẹ́ ee hallelujah púpọ̀ sa na rẹpẹtẹ ogo méje méje la ó máa fi dúpẹ́ hallelujah tó pọ̀ ó sànà rẹpẹtẹ ogo méje méje. la ó máa fi dúpẹ́ olúwa lòun ti fi orin titun sí wa lẹ́nu. èyí tá a ti ń gbọ́ tẹ́lẹ̀ lemọ́lemọ́ yẹn ẹ̀ ká ló wá lọ́sẹ̀ tó kọjá ni ká ló wá lóṣù tó kọjá ni olúwa ti yí orin yẹn padà. èyí táyé ń kọ sí wa létí àbí èyí táwa gan fúnra wa ń jíkọ lówó òwúrọ̀ pé olúwa ìjọ wo ló tó fẹ́ ṣe é ìjọ wo ló tó fẹ́ ṣe ó ti sọ fún wa lóòrọ̀ yìí pé ohun ẹkún wa ti gòkè tọ òun wá òun ti fà wá jáde láti inú òwò ìparun òun ti fà wá jáde láti inú ó ti fi ẹsẹ̀ rẹ̀ ká orí àpáta ó wá fi orin tuntun sí wa lẹ́nu kí ló máa wá tẹ̀lé ó ní ọ̀pọ̀ ènìyàn àti orin ìyìn sí ọlọ́run wa ọ̀pọ̀ ènìyàn ni yóò rí i tí yóò sì bẹ̀rù tí yóò sì gbẹ́kẹ̀lé e. irú oore irú ògo tó ń farahàn nínú ayé ènìyàn tí ọ̀pọ̀ ènìyàn ń rí tí wọ́n á bẹ̀rẹ̀ sí ń bá ọ jẹ́rìí wípé a olúwa ṣeun ńlá fún arábìnrin yìí olúwa ṣeun ńlá fún arákùnrin yìí tó bẹ́ẹ̀ gẹ́ tí ẹ̀rù yóò bà wọ́n tí wọ́n ó fi gbẹ́kẹ̀lé olúwa tí wọ́n náà ń sìn irú oore t'Olúwa ṣe tán láti ṣe ni èyí yóò sì mú kó wá sí ìmúṣẹ. nínú orin dáfídì kan náà orin one twenty four ó ní nígbà tí olúwa dá ìkólọ Síónì padà àwa dàbí ẹni tí ń làlà ó ní nígbà náà ni wọ́n sọ láàrin àwọn kèfèrí wípé olúwa ṣe ohun ńlá fún wọn láàrin àwọn kèfèrí náà ti ń sọ àwọn aláìgbàgbọ́ náà kọ́kọ́ rí i pé ah olúwa ṣeun ńlá fún wọn àwọn náà tún wá pè mọ́ra wa pé olúwa ṣeun ńlá fún wa nítorí náà àwa ń yọ̀ ìparí orí yẹn ló ti sọ pé àwọn tó fomijé fúrúgbìn wọ́n á fayọ̀ ká oṣù yìí lóṣù náà gbogbo omijé tá a ti fi fúrúgbìn ó ti ló ti gòkè tó ń wá a sì ti wà nínú oṣù kẹsànán oyún náà ti ga a ti ń lọ inú ìrọbí ayọ̀ ìbí ayọ̀ ni yóò sì tẹ̀lé ní orúkọ Jésù Kristi Olúwa wa ó ní yóò fi orin titun sí wa lẹ́nu orin ìyìn sí Ọlọ́run wa ọ̀pọ̀ ènìyàn ni yóò rí tí yóò sì bẹ̀rù tí yóò sì gbẹ́kẹ̀lé Olúwa àìsáyà orí ogójì ẹsẹ̀ karùn-ún ó ní ògo Olúwa yóò sì farahàn ojú gbogbo yóò sì rí i nítorí tí ẹnu olúwa ti sọ èyí tá ń wí náà kì í ṣe dámú ara ẹnu olúwa ló ṣe kí ni òun ló sọ nínú ìwé númérì orí kẹtàlélógún ẹsẹ̀ kọkàndínlógún numbers twenty three nineteen ó ní òun ò kí ń ṣe ènìyàn tí yóò fi parọ́ kì í ṣèké bíi tàwa ẹ̀dá ọ̀rọ̀ tẹnu rẹ̀ bá sọ ó dájú yóò ṣẹ olúwa ti sọ ògo náà yóò sì farahàn lára rẹ ẹsẹ̀ kẹrin ní ìbùkún ni fún ọkùnrin náà tí ó fi olúwa ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ tí kò sì ka onírera sí tàbí irú àwọn tí ń yà sí ìhà èké èyí lọ́lọ́run wá ń retí láti ọ̀dọ̀ èmi àti ìwọ bàbá ti kìlọ̀ fún wa lánàá olúwa yóò jà fún wa kí àwa kí ó pa á kí a pa ẹnu wa mọ́ ìbùkún ni fún ọkùnrin náà obìnrin náà ọmọdé náà àgbà náà ọ̀dọ́ náà tí ó fi ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ a lóhun méjì kò sóhun tá a mọ̀ ju ọlọ́run lọ òun lòpó tá a gbẹ́kẹ̀lé títí dàkókò yìí tí ò já wa kulẹ̀ lórí òkè yìí òun náà sì ni yóò bá wa ṣe dé ìparí ẹsẹ̀ tó tẹ̀lé ni wípé olúwa ọlọ́run mi ọ̀pọ̀lọpọ̀ ni iṣẹ́ ìyanu tí ìwọ ti ń ṣe àti ìrò inú rẹ̀ sípa tiwa a kò lè kà wọ́n fún ọ lé ẹsẹẹsẹ bí èmi ó wí tí èmi ó sọ̀rọ̀ wọn wọ́n ju ohun kíkà lọ mélòó la fẹ́ ròyìn mélòó la fẹ́ kà mélòó la tiẹ̀ mọ̀ nínú èrò rẹ̀ sí wa ojú ò tí ì rí etí ò tí ì gbọ́ kò tí ì wọnú ọkàn ènìyàn ohun tọ́lọ́run ti ṣètò pamọ́ fún àwọn tí ó fẹ́ àìmọye oríṣiríṣi ìbùkún ló ti ṣètò sílẹ̀ fún èmi àti ìwọ ó sọ fún wa ó ní nínú ìwé Jeremiah orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ kọkànlá ó ní èrò mi sí yín èrò rere ni kì í ṣe èrò ibi èrò àlàáfíà láti fún yín ní ọjọ́ iwájú tó ní ìrètí ọlọ́run tí a ń sìn nìyẹn ọlọ́run tó fẹ́ kí ọ̀la kó dára ju òní lọ ìwé òwe orí kẹrin ẹsẹ̀ kejìdínlógún ó ní ipa ọ̀nà olódodo ó dàbí ìmọ́lẹ̀ tó ń tàn tó sì ń tàn sí i tó sì ń tàn sí i títí di ọjọ́ pípé ọjọ́ àṣepé iṣẹ́ náà ọlọ́run fẹ́ kí gbogbo ìgbà wa kí ọjọ́ ọ̀la kó máa dára ju òní lọ kó ní dára ju àná kọ́la dára ju òní ọlọ́run dẹ̀ fi ń yé wa gbogbo ètò ti rí sẹ́yìn ìyẹn ti kọjá ohun tuntun ló ti bẹ̀rẹ̀ sí í ṣe láti inú ìbẹ̀rẹ̀ oṣù yìí ohun tuntun náà yóò sì farahàn nínú ayé rẹ̀ ohun tuntun náà yóò sì farahàn nínú ayé mi ohun kan péré tó ń béèrè lọ́wọ́ wa ìbùkún ni fún ọkùnrin náà tí ó fi olúwa ṣe é ìgbẹ́kẹ̀lé rẹ̀ ìbùkún ni fún ọkùnrin náà tí kò tún mú ohunkóhun mìíràn mọ́ olúwa tó lóun ń pè ìbùkún ni fún ọkùnrin náà fún obìnrin náà tí kò fi wájú olúwa ṣeré kìtì ẹ̀ ń ṣe bí irú ọ̀sẹ̀ tá a wà nù rẹ̀ yìí láti òní títí díjọ́ sunday gbọ̀n iwájú olúwa nílẹ̀ a máa mọ́ bá wa ìbùkún tó sì ń tẹ̀lé tèmi àti tìrẹ náà ni yóò jẹ́ fífà tó ti fà wá jáde kúrò nínú òwò parun ọ̀tá ò ní rí wa fà padà sínú òwò náà mímú tó ti mú wa jáde kúrò nínú erùpẹ̀ rẹ̀ a kò tún ní ṣubú sínú rẹ̀ mọ́ orí àpáta tó ti fi ẹsẹ̀ wa kà yóò mú wa dúró lórí rẹ̀ títí dé òpin ìbùkún rẹ̀ yóò sì jẹ́ àjẹmọ́nú fún ẹnìkọ̀ọ̀kan wa ní orúkọ ńlá Jésù Kristi olúwa wa. wa bàbá wa ìbílòyè wọ́n gbàdúrà lórí ọ̀rọ̀ náà kí a tó lọ gbàdúrà.